ọ̀nà kẹta tí a ò fi mọ̀ pé aláwẹ̀ ni wá ṣíṣọ́ra fún àwọn ohun tó ń ba ààwẹ̀ jẹ́ àwọn nǹkan kan bẹ tó ga sí pé tá a bá ti wà nínú ààwẹ̀ tá a gbọ́dọ̀ jìnnà sí tá a gbọ́dọ̀ ṣọ́ra fún nítorí kí ààwẹ̀ wa kọ́mọ̀ bá a bàjẹ́ ìkíní ìmọ̀ọ́mọ̀ jẹ nǹkan jíjẹ tàbí ìmọ̀ọ́mọ̀ mu nǹkan mímu lẹ́yìn ìgbà tí àlùfájàrí òdodo tó bá ti là àti síwájú kí òun tó wọ̀ tán pátápátá ohun tó bá jẹ́ nǹkan jíjẹ tó jẹ́ nǹkan mímu á jìnà sí bẹ̀rẹ̀ nígbà tí fájírì bá ti là fájírì òdodo tá a fi kírun ṣubú ìyẹn irun kejì tí wọ́n á pè á jìnà sí nǹkan jíjẹ á jìnà sí nǹkan mímu títí lọ bẹ́ẹ̀ tí ó fi di ìgbà tí oòrùn máa wọ̀ tán pátápátá oòrùn wọ̀ tán pátápátá nígbà tí àwo oòrùn kúrúsù shams bá wọ̀ tán tetítetí tí í ṣe hadibu shams ṣe rí oòrùn tó bá fẹ́ wọ̀ practically ká sọ pé ilé ayé ló yípo bọ́tù tí mo mú lọ́wọ́ yìí òòrùn nìyí báyìí ibi táwa sì wà ní sáìdì yìí báyìí tọ́ba ti tọ́ba ti tọ́rùn bá ti yọ láàárọ̀ á máa rìn bọ̀ yọ máa rìn ti di pé ó gba orí orílẹ̀-èdè wa kọjá yóò ọmọ àrí báyìí tó bá ti á di wípé ọ̀pọ̀ sí bíbà yìí ṣe hàn pé àwọn tó wà níbà yìí wọn ò ní rí mọ́ òun ti ń já sí pé òun ti wọ̀ tán pátápátá ní orílẹ̀-èdè tiwa nìyẹn wọ́n á máa rí ní orílẹ̀-èdè mìíràn ohun tí a ń pè ní hajibu sham ni etí rẹ̀ etí bí etí ìwé yìí etí òrùn kúrúsù ṣámsì ó ní òòrùn gangan fún ara re tó dàbí àwo pẹlẹbẹ táwọn olókè so wíwọ̀ rẹ̀ òun náà ni pé tó bá ti mú orí wa gùn ní orílẹ̀-èdè wa báyìí lókè tó ń lọ báyìí ó ń lọ síbi wíwọ̀ nìyẹn o tó bá ti di pọpọ sí báyìí táàrí etí kankan mọ́ ìgbà náà ni òòrùn tó wọ̀ ní orílẹ̀-èdè tiwa àmọ́ ẹni tí ó bá jẹ nǹkan jíjẹ tàbí mu nǹkan mímu ní ọ̀sán àwẹ̀ pẹ̀lú ìgbàgbé pé òun wà nínú àwẹ̀ àwẹ̀ rẹ̀ kò bàjẹ́ bí kò ṣe pé Allahu Ta'ala ló fún un ní ohun jíjẹ jẹ ó sì fún un ní ohun mímu mu ohun tá à ń sọ láàrin ni wípé ẹni tó bá mọ̀ọ́mọ̀ jẹun tàbí mọ̀ọ́mọ̀ mu omi ní ọ̀sán àwẹ̀ nínú Ramadan àwẹ̀ ìbàjẹ́ àmẹ́ni tó bá gbàgbé títí ó fi jẹun yó tán kó tó rántí ọlọ́run ló bọ̀ ó pọ́síbù kó ṣẹlẹ̀ sí mùsùlùmí ṣe mọ̀ pé láti bí oṣù mọ́kànlá sẹ́yìn la fi ń jẹ ọ̀sán bọ̀ oṣù kan péré nínú oṣù méjìlá la fi ń gbáwẹ̀ oúnjẹ ọ̀sán ó ti mú àwọn èèyàn lára ẹlòmíì ìpanu kì í fi ṣeré possibility kó ṣẹlẹ̀ sí ní day one day two ọwà tí ó ti gbàgbé pé ààwẹ̀ ti bẹ̀rẹ̀ lánàá àdíjẹta tóun ti wà nínú ààwẹ̀ tó bá jẹ́ ìgbàgbé ni Allahu mọ̀ tó bá jẹ́ ìmọ̀ọ́mọ̀ ni Allahu mọ̀ torí pé Allahu mọ̀ ohun tí ń bẹnu ọkàn wa. ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ kan láàrin ká sọ pé ẹnìkan fẹ́ ó gbàgbé ok nínú ọ̀sán Ramadan odidi omi tí mo gbé lọ́wọ́ yìí odidi omi tí mo gbé lọ́wọ́ yìí omi lọ́wọ́ àbẹ́ o ó ti wá gbé ẹnu lọ́sàn-án àwẹ̀ ó ti wá mú lọ ó ti wá dé ìsàlẹ̀ báyìí ọwọ́ arántí ṣe rí èyí tó ti mú yẹn ọlọ́run fún un kéèké tó ṣẹ́kù yẹn kò gbọ́dọ̀ mú mọ́ torí kò ti rántí tàbí ẹni tí ó ń jẹ àmàlà lọ́wọ́ àtẹran ó wá jẹ́ ó ṣẹ́kù òkèlè kan tàbí ó ti dàmàlà tán ó wá ku ẹran kékeré tó fẹ́ jẹ́lé lọ́ba rántí ẹran kékeré yẹn kò gbọ́dọ̀ jẹ́ èyí tó ti jẹ síwájú yẹn ọlọ́yọ̀lẹ̀ fún torí pé ó gbàgbé láti jẹ ni ó gbàgbé kóun wà nú àwẹ̀ ló fi jẹun náà nǹkan kejì tí aláàrẹ̀ gbọ́dọ̀ ṣọ́ra fún ìmọ̀ọ́mọ̀ gba nǹkan tó lè dúró fún ohun jíjẹ tàbí ohun mímu sára ní abẹ́ àwáwí lílo oògùn fún ìlera lẹ́yìn ìgbà tí àlùfájàrí òdodo ti là àti síwájú kí oòrùn tó wọ̀ tán pátápátá lásìkò tá a wà yìí ní àsìkò tá a wà yìí àwọn òyìnbó ti ṣe àwọn nǹkan kan tó dá sí pé téèyàn bá ti gbà á sára ebi ò ní pamọ́ òǹgbẹ ò ní gbẹ mọ́ ìwọ tó bá tẹ̀yìn ọ̀ láwẹ̀ o ò ní àwẹ̀ ọ̀wọ́ àǹfààní tó ní ni pé jẹun ní sáàrì jẹun dáadáa múmi dáadáa kí ààrẹ má bàa gbọ́ lọ́sàn-án ọ̀wọ́n ti ọ̀sán nìkan náà là jẹ́nu àwẹ̀ náà tí wọ́n bá sọ pé ẹni tí ò gbọ́n láwẹ̀ gbò kò ní ládàwẹ̀ gbà nìyẹn o abẹ́rẹ́ tó o bá lọ gbà tẹ́jú òfin ní pa ọ́ tó ń gbò ní gbé ọ́ kò ní jẹ́ ọ láwẹ̀ ṣọ́ra fún un ìkẹta ìmọ̀ọ́mọ̀ wá èébìbì lẹ́yìn ìgbà tí àlùfájàrí òdodo ti là àti síwájú kí oòrùn tó wọ̀ tán pátápátá àmọ́ ẹni tí èébì bá gbé tó sì bì àwẹ̀ rẹ̀ kò bàjẹ́ o ẹlòmíì tó wá fẹ́ run orin yóò ti orin yẹn bọ ọ̀nà fún tí èébì ò fi gbé ẹlòmíì yóò ti nǹkan kan bọ ọ̀nà fún tí èébì ò fi gbé ẹni tó bá wá èébì bì lọ́sàn-án àwẹ̀ àwẹ̀ ìbàjẹ́ àmẹ́ni tí èébì bá gbé lọ́sàn-án àwẹ̀ tí ò sì ríbi ti sí àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ nǹkan kẹrin sísun oorun ìfẹ́ pẹ̀lú aya ẹni sísun oorun ìfẹ́ pẹ̀lú aya ẹni lẹ́yìn ìgbà tí àlùfájàrí òdodo ti là àti síwájú kí oòrùn tó wọ̀ tán pátápátá kí a ṣọ́ra gidigidi fún àwọn okùnfà oorun ìfẹ́ pẹ̀lú aya ẹni nínú ọ̀sán àwẹ̀ láti alẹ́ títí di sàárè nìkan ni oorun ìfẹ́ jẹ́ ẹ̀tọ́ nínú oṣù Ramadan ẹni tó bá súnmọ́ ìyàwó ẹ̀ lọ́sàn àwẹ̀ ti bàjẹ́ káwá jìnà sí àwọn àwọn pìrìyàmbù kéèyàn kí ìyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọ̀sán àwẹ̀ ká ṣọ́ra fún ní òdodo ni pé ànábì máa ń pìsì ìyàwó ẹ̀ lọ́sàn àwẹ̀ ọmọ ọ̀hún ìyàwó ẹ̀ lọ́sàn àwẹ̀ ṣùgbọ́n àdìsí yẹn sọ pé ṣéyìn lágbára láti lè kọ̀ǹtú ara yín tẹ́ẹ̀fì ní kọjá ẹnu àlà ṣé ẹ lè mára dúró ẹ lè kó ara yín níjánu tàbí sọ pé ká jìnà sí àwọn nǹkan tó bá lè tì wá lọ síbi ìbálòpọ̀ láàrin ọkọ àti aya láti alẹ́ tàbí kí mọ́gìrìbì títí di àsìkò sàárì ìgbàláyè wà fún ọ kó o ṣe gbogbo ohun tó bá fẹ́ ṣe kó o dá gbogbo àtọ́ bá fẹ́ dá láàrin ìwọ àti àwọn ìyàwó rẹ̀ kódà wọ́n fẹ́ ká tó báyìí nínú àwẹ̀ náfílà kàṣẹ̀ náfílà tọba ga sí pé a bá fẹ́ yàn lálẹ́ bí bẹ́ẹ̀ kọ́ tá bá ti kí ìṣá ìtàn ká kọ́kọ́ ṣe eré lọ́kọláyà tó bá di àjì òru ká wẹ̀ náfílà ká tọrọ àdúà ká wá jẹ sàárì kí àlùfájàre fi là ẹni tó bá súnmọ́ yàwó lẹ́yìn sàrè jíjẹ àmọ́ tí fájírì ò là kò dáràn o ṣùgbọ́n yóò hàn rẹ̀ léèmọ̀ torí pé ó ti lu ọ̀pọ̀lọpọ̀ okun tó yẹ kó fi gbààwẹ̀ ó ti lò lórí bẹ́ẹ̀dì òun ló fẹ́ hàn rẹ̀ léèmọ̀ nítorí náà ẹ̀sìn ìrọ̀rùn lẹ̀sìn ẹjẹ́ kó mọ̀ bá di ìnira fún wa ọlọ́run fún wa ṣe kùn gẹ́rẹ́. ìkarùn-ún dídákú lẹ́yìn ìgbà tí àlùfájàrí òdodo ti là dídákú lẹ́yìn ìgbà tí àlùfájàrí òdodo ti là àti síwájú kí oòrùn tó wọ̀ tán pátápátá nítorí pé ohun jíjẹ tàbí ohun mímu tàbí oògùn lílò ni ọ̀rọ̀ ẹni tí Ọ dákú kàn ẹni tó wà ní àwẹ̀ tó wá dákú àwẹ̀ rẹ̀ ó jà kẹ́yìn náà ni torí pé tó bá dákú oúnjẹ ni wọ́n fi ji. oúnjẹ ni wọ́n fi ji sáyé tàbí nǹkan mímu so ẹ bá dákú lọ́sàn-án àwẹ̀ ọlọ́mọdé àdákú ẹ bá dákú lọ́sàn-án àwẹ̀ àwẹ̀ rẹ̀ ó jà nǹkan kẹfà tá a tún gbọ́dọ̀ ṣọ́ra fún yíyẹ ọpọlọ lẹ́yìn ìgbà tí àlèfájàrí òdodo ti là àti síwájú kí òòrùn tó wọ̀ tán pátápátá ẹni tọ́pọlọ ẹ̀ bá yẹ̀ tó sínwín tó ya wèrè àwẹ̀ ẹ̀ ti bàjẹ́ torí pé wèrè ò wèrè lásìkò tó fi ń ṣe wèrè wọn ò ní ṣe àkọsílẹ̀ iṣẹ́ ládà kankan fún un. nǹkan keje kíkọ ẹ̀sìn Islam sílẹ̀ nínú àwẹ̀ tàbí ṣíṣe ẹyọ kan nínú àwọn nǹkan abẹ̀sìnjẹ́ mẹ́wẹ̀ẹ̀wá nínú àwẹ̀ yóò bá àwẹ̀ jẹ́ yóò sì bẹ ẹ̀sìn jẹ́ àwọn nǹkan tí máa ba ẹ̀sìn jẹ́ làwọn àfáà ń pè ní nàwákìlú Islam ká lọ tẹ́tí gbọ́ àlàyé lórí ẹ̀ nàwákìlú Islam èmi gán ṣe ìwé kan tí mo pè ní kẹ́límọ́tù ṣàhádà àwọn nǹkan tí ń ba ẹ̀sìn jẹ́ tí ń ba kẹ́límà jẹ́ tó bá ṣẹlẹ̀ sí mùsùlùmí lọ́sàn-án àwẹ̀ àwẹ̀ bàjẹ́ ẹ̀sìn irú ẹni bẹ́ẹ̀ àtọ́wùbà àrònúpìwàdà tó bá fẹ́ padà sínú Islam ọmọ àrònúpìwàdà ni kíyèsí ìsọkúsọ ọ̀rọ̀ irọ́ jìbìtì lílù tẹ́tẹ́ títa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìkọ̀ọ̀kan wọn máa ń sọ ààwẹ̀ mùsùlùmí di ebi àti òǹgbẹ lásán láti ọ̀dọ̀ bàbá Hùrẹ́rà kí Allah yọ́nú sí i ó sọ pé òjìṣẹ́ Allah sọ pé ẹni tí kò bá gbé ọ̀rọ̀ irọ́ ọ̀rọ̀ burúkú àti lílò àti lílò jù sílẹ̀ kò sí ohun tí Allah máa fi gbígbé oúnjẹ rẹ̀ àti ohun mímu rẹ̀ jù sílẹ̀ ṣe ìyẹn ni pé ládàwẹ̀rẹ̀ yóò máa láàyè yóò máa dínkù tá bá ti wà ní àwẹ̀ jìnnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn jìnnà sí wọn dáadáa pẹ̀lú ibi tí a bá dé yìí tí wọ́n bá bi wá léèrè pé ta ni aláwẹ̀ ó sọ pé ẹni tó máa jẹ́ aláwẹ̀ àkọ́kọ́ ó jẹ́ mùsùlùmí onígbàgbọ́ òdodo bá ti jẹ́ mùsùlùmí onígbàgbọ́ òdodo ó ń fi ebi ara rẹ̀ ni ìkejì tó bá ti wá jẹ́ mùsùlùmí onígbàgbọ́ òdodo àwẹ̀ wá bẹ̀rẹ̀ kó náà bẹ̀rẹ̀ àwẹ̀ parí kó náà eléyìí tí ó ṣe nìyẹn nǹkan kẹta tí ó fi wà nípò aláwẹ̀ òun náà wá ni pé àwẹ̀ tó ń gbà lọ́wọ́ àwọn nǹkan kankan máa ń bà á jẹ́ kó jìnà sí kó jìnà sí àwọn nǹkan tí ń bà á jẹ́ àlàyé yẹn ni àṣẹ ní ṣókí kí Allah kó fi wá ṣe kòǹgẹ́ rẹ̀ insha Allah orí ọ̀rọ̀ kẹta tí í ṣe ìbẹ̀rẹ̀ àti ìparí ààwẹ̀ Ramadan òun ni ọpọ́n sún kàn insha allah